alhamdulillahi rabbil alamin alhamdulillahi wa kafa thumma salatu wa salamu ala asrafil mursalin wa ala ahlihi wa sahbihi wa mawalahum bi ihsan ila yawmidin adọ́pẹ́ fún ọlọ́run ọba gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òní jẹ́ ọjọ́ kejìlá nínú oṣù ramadan abẹ́ ọlọ́run ọba kí ó dákun kí ó ṣe àlékún ládọ́ lọ́pọ̀lọpọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa ètò yín ètò wa hudan wa bushra òun náà ni yóò máa gun orí afẹ́fẹ́ nìsín eléyìí tí àwọn olùmọ̀ wa àwọn dókítà wa dr sharafdin rọ́jí tí wọ́n máa sọ ọ̀rọ̀ ọlọ́run lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ jẹ́ á gbìyànjú ká jẹ́ ẹni tí ó fi àpèrè tẹ̀dí ká jẹ́ ẹni tí ó jẹ ọ̀rọ̀ lówó iyebíye náà káwa kọ́lọ́n kó ṣe ọ̀rọ̀ náà ní tí yóò ṣe wá láǹfààní láyé àti ní ọ̀la àlìkíyàmọ̀ bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh àti sàlàyé síwájú nípa àwọn àpìlẹ̀ ìgbàgbọ́ òdodo àwọn ohun tó jẹ́ kò ṣeé má gbàgbọ́ láti jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n bá bi ọ́ léèrè pé sólùgbàgbọ́ òdodo ni ọ́ ṣé bí o máa dáhùn kó lùgbàgbọ́ òdodo ni ọ́ a sì ti sọ pé o lè jẹ́ olùgbàgbọ́ òdodo láì jẹ́ pé o nígbàgbọ́ sí àwọn àpìlẹ̀ ìgbàgbọ́ òdodo tá a ṣàlàyé pé mẹ́fà ni wọ́n ní eléyìí tá a pè ní gbígba ọlọ́run ọba gbọ́ gbígba àwọn màláíkà gbọ́ gbígba àwọn tírà ọlọ́run ọba gbọ́ níní ìgbàgbọ́ òdodo sáwọn ìránṣẹ́ ọlọ́run gbígba ọjọ́ kẹyìn gbọ́ àti gbígba kádàrá gbọ́ rere àti aburú rẹ̀ a máa wá sí àlàyé àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo wọ̀nyí lọ́kọ̀ọ̀kan labala labala ẹ jẹ́ ká kọ́kọ́ mú ìní ìgbàgbọ́ òdodo sí ọlọ́run ọba ká kọ́kọ́ mú eléyìí ká mú yẹ̀wò ká gbé yẹ̀wò al-imanu billah gbígba ọba gbọ́ dájúdájú ká gbọ́ ọlọ́run ọba gbọ́ òun gangan ló tó jẹ́ ìpìlẹ̀ fún àwọn orígun yòókù tó ṣẹ́kù nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo tá a pè ní mẹ́fà yẹn tàlákọ̀ọ́kọ́ tí í ṣe ká gbọ́ ọlọ́run ọba gbọ́ òun ló jẹ́ ìpìlẹ̀ fún gbogbo orígun márùn tó kù kí wọ́n rìn túmọ̀ gbígbọ́ ọlọ́run ọba gbọ́ òun náà ni ká ní ìgbàgbọ́ eléyìí tó dúró dọ́gba pin ká ní ìgbàgbọ́ tó gbópọn ìgbà ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà ni olúwa gbogbo nǹkan òun náà ni olówó gbogbo nǹkan òun náà ni oníkápá lórí gbogbo nǹkan òun ni ọba tó ṣe pọ̀ nìkan ló máa ń dẹ́dà kò sẹ́lòmíì tó yàtọ̀ sí tó máa ń dẹ́dà òun lọ́ba tó ní àkóso lórí gbogbo nǹkan àtẹ̀yí tá à ń rí àtẹ̀yí tá à rí èyí tó wà nítòsí wa àtẹ̀yí tó wà ní jìnnàjìnnà sí wa tó bá wá jẹ́ bẹ́ẹ̀ tá a bá gbà yípo òun ló ṣẹ̀dá gbogbo nǹkan òun náà sì ló lówó gbogbo nǹkan òun ló ní gbogbo nǹkan òun lẹ́lẹ́dàá gbogbo nǹkan òun nìkan náà sì ni ẹni tó ní àkóso lórí gbogbo nǹkan àjẹ́ ipe ẹlòmíì tó yàtọ̀ sí kò lẹ́tọ̀ sí ká jọ́sìn fún rárá ọlọ́run ọba yìí nìkan ló lẹ́tọ̀ sí pé ká máa jọ́sìn fún yìí wá ṣe ìjọ́sìn já ṣe díẹ̀ fọlọ́n ká tún ṣe mí ìfẹ́ lómi rárá o òun nìkan la gbọ́dọ̀ darí gbogbo ìjọsìn wa sọ́dọ̀ rẹ̀ òun nìkan la gbọ́dọ̀ máa sìn a ò gbọ́dọ̀ sìn nǹkan míì pẹ̀lú ẹ̀ nítorí pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ńkọ́ ló dá nǹkan kan kò sí nǹkan kan tẹ́lòmíì tó yàtọ̀ sọ́lọ̀ wọn bá dá nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ńkọ́ ló ní àkóso lórí gbogbo nǹkan torí ẹ̀ nǹkan míì tó sì yàtọ̀ sọ́lọ̀ òun kọ́ ló ní gbogbo nǹkan ọlọ́run ọba tó ní gbogbo nǹkan tó dá gbogbo nǹkan tó làkóso lórí gbogbo nǹkan yìí la gbọ́dọ̀ sìn a gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú ẹ̀ nítorí ẹni tí ń sin lọ́run tó tún ń pe nǹkan míì pẹ̀lú ẹ̀ ẹni tó ń sin lọ́run tó tún ń sin nǹkan míì pẹ̀lú ẹ̀ onítọ̀hún ò sin lọ́run o ẹlẹ́bọ ni wọ́n máa pèrú olúwa wọn torí ẹ̀ gbogbo nǹkan míì tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run ọba ẹlẹ́dàá wa àjẹ́ yìí pé kò tọ́ kò sì lẹ́tọ̀ọ́ sí kọjá pé wọ́n á máa sìn á jẹ́ pé ẹ̀sìn tí wọ́n ń sìn nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ yun ẹ̀sìn kẹsìn tí ò fìdí múlẹ̀ ni ọlọ́run ọba wa ó ń sọ fún wa nínú suratul hajj aya kejìléní ọgọ́ta ọlọ́run ní dhalika bi anna huwal haqq wa anna ma yad'una min huwal batil wa anna huwal aliyyul kabir ń ṣe lélẹ́yìí jẹ́ nítorí pé dájúdájú Allah ọlọ́run ọlọ́run òun náà ni òdodo àti pé gbogbo ohun tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ìbàjẹ́ lásán ni àti pé dájúdájú ọlọ́run òun náà lọ́ba tó ga tí nǹkan kan ọ̀gá tó à ń bọ̀sibọ̀si yọ ọ̀gá jùlọ òun náà ni alkabir ọba tó tóbi tí nǹkan kan ò tóbi tó à ń bọ̀sibọ̀si yóò tóbi jùlọ àbí wọn náà rí nǹkan kan tó ga títí tó ga tó lọ́wọ́ àbò orí nǹkan kan bí tó tóbi títí tó tóbi tọ́lọ̀ à ń bọ̀sibọ́sí yọ ga jù ọlọ́run lọ àbí yóò tóbi jù ọlọ́run lọ. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ká tún gbàgbọ́ pé ọlọ́run ọba yìí nìkan òun náà lọ́ba tó ṣe pé a máa ròyìn pẹ̀lú àwọn àròyìn pípé gbogbo àwọn àròyìn gíga gbogbo àwọn àròyìn gbígbangba ọlọ́run ọba yìí nìkan là á máa ròyìn pẹ̀lú àwọn àròyìn yìí òun náà sì lọ́ba tó ṣe pé a gbọ́dọ̀ ṣe àfọ́mọ́ rẹ̀ ká ṣe àfọmọ́ rẹ̀ jìnnà sí gbogbo àbùkù gbogbo àlébù gbogbo àdínkù gbogbo nǹkan wọ̀sí a gbọ́dọ̀ gbé jìnnà sọ́lọ̀ torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé a jẹ́ pé ìtumọ̀ ká gbọ́ ọlọ́run ọba gbọ́ ó ṣe àkójọpọ̀ nǹkan mẹ́rin àwọn nǹkan mẹ́rin yìí àwọn là ń pè nínú ìmọ̀ nípa at-tawhid ní arkanul imani billah àwọn orígun ká gbọ́ ọlọ́run ọba gbọ́ arkanul imani billah arba'atun mẹ́rin ni àwọn orígun ká gbọ́ lọ́wọ́n bá gbọ́ mẹ́jọ dàrú mọ́ lójú o arkanul iman sittatun àwọn orígun gbàgbọ́ òdodo mẹ́fà làwọn ṣùgbọ́n arkanul iman billah ṣùgbọ́n àwọn orígun ká gbọ́ lọ́wọ́n bá gbọ́ gbígbọ́ lọ́wọ́n bá gbọ́ tí í ṣe nínú àwọn orígun gbàgbọ́ òdodo òun fúnra ara rẹ̀ òun tún wá lórígun mẹ́rin orígun mẹ́rẹ̀ẹ̀rin yìí báyìí tẹ́wọ́ kọ́ gbàá òun náà ni al-imanu al-imanu bi wujudillah al-imanu bi rububiyatillah al-imanu bi uluhiyatillah wal-imanu bi asma'illahi wa sifatihi. alákọ̀ọ́kọ́ òun náà ni ká ní ìgbàgbọ́ sí pé ọlọ́run ọba ń bẹ bọ́lọ̀run ọba ọba sí báwo ni wọ́n ti ṣe wà tọ́lọ́run ọba ọba sí báwo ni ilé ayé ti ṣe máa gbá láàfíà. tọ́lọ́wọ́n ọba bá sí báwo ni gbogbo nǹkan ṣe ń lọ létòlétò tọ́lọ́wọ́n bọ̀ bá sí báwo ni gbogbo nǹkan ṣe ń lọ ní mẹ̀lọmẹ̀lọ tó bá ṣe pé ọlọ́wọ́n bọ̀ sí báwo ni wọ́n ṣe rò pé ìgbésí ayé gan yóò wà ẹnìkan wá ní ohun orí ohun ọ̀dàmà à tára àwọn àmì àwọn àmì tí ń bẹ lọ́tún àwọn àmì tí ń bẹ lọ́sì tára tiẹ̀ náà mà ìpè ọlọ́wọ́n bá ń bẹ ṣebí tí ẹran bá kọjá tá a rí gbẹ ẹran ádámà wípé àgùntàn ló kọjá níbì kìí ṣe màálù torí pé ìgbẹ́ tí a rí ńlẹ̀ yìí báyìí ìgbẹ́ àgùntàn ni kìí ṣe ti màálù tí ràkúnmí bá sì yàgbẹ́ kalẹ̀ tí màálù yàgbẹ́ kalẹ̀ a máa tara ìgbẹ́ oníkálukú wọn ṣe yàtọ̀ wípé eléyìí ràkúnmí ni ó ti kọjá ń bì eléyìí màálù ni òun náà kọjá ń bì ìgbẹ́ ń tọ́ka sí ẹni tó yàgbẹ́ kalẹ̀ bẹ́ẹ̀ náà ni ojú ẹsẹ̀ ń tọ́ka sẹ́ni tó kọjá tá a bá rí ojú ẹsẹ̀ erin nílẹ̀ ó dájú pé àdàmọ̀ yàtọ̀ a lè gbójú fáìnà ká sọ pé ojú ẹsẹ̀ èèyàn láárí bí èèyàn bá sọrú rẹ̀ gbogbo onílàákàyè àti ọ̀jọ̀gbọ́n wọn já nírọ̀ bẹ́ẹ̀ náà ni téèyàn bá ń sọ̀rọ̀ tí wọ́n ń gbóhùn rẹ̀ tí wọn ò sì rí wọ́n tara rẹ̀ mọ́ yín pé ọkùnrin ló ń sọ̀rọ̀ yìí o tàbí obìnrin ló ń sọ̀rọ̀ bí màálù bá sì dùn ọ dájú pé gbogbo ẹni tí ò fojú gání ẹ yóò tara ohun rẹ yóò fi sàmì pé màálù ló ń dún kìí so ló ń gbò bẹ́ẹ̀ ni dáadáa bá gbó ọmọ ìyàtọ̀ gédégédé sí tí àkùkọ bá ń wa ló máa tara ohun ló fi máa ń dá a mọ̀ wípé ń dùn báwo wá sánmà bó tó ṣe pé téèyàn bá wò ó títí títí níbikíbi tó bá lọ láyé sámà náà lọ́ọ́ máa rí lókè rẹ̀ a sì ní rìn débi kan kárí wípé òpó kan ni o abàjọ àṣebitán ti fòpó mùsàmánì òpó tó gbé dúró ní o ò ní rí tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ṣé sámà yìí bó ti ṣe wá fẹ̀ tó yìí tó ṣe gbogbo ibi tó bá lọ láyé sámà náà lọ́ọ́ máa rí ilẹ̀ yìí ti ṣe pọ̀ tó jaburata yìí tó pé gbogbo ibi tó bá lọ ilẹ̀ náà lọ́ àwọn àràwọ̀ tọ́lọ́run dè sójú sámà oòrùn tọ́lọ́run ọba fi sọ̀sọ́ sójú sámà òṣùpá ti ń yọ tó ṣe pé ńgbà ọba yọ ń kékeré yóò máa dàgbà títí ńgbà ọba sì tún yà yóò tún máa kéré títí tí ó fi pòórá ṣé gbogbo àwọn nǹkan wọ̀nyí àti àwọn òkun ńláńlá àtàwọn òkun kéékèèké àtàwọn akérèmọ́bú odò gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run ọba ṣẹ̀dá àwọn wọ̀nyí báyìí ṣé wọn ò tó láti tọ́ka sí pé ọlọ́run ọba ń bẹ bí? ó dájú pé gbogbo onílàákàyè iná ni ó ṣe pé tó bá ronú yóò dédi wípé lódodo ọlọ́run ọba ẹlẹ́dàá wa ò ń bẹ. eléyìí jẹ́ orígun àkọ́kọ́ ẹni tó bá lọ ń gbọ́ ọlọ́run ọba gbọ́ ọwọ́ ló ń gbàgbọ́ ń gbọ́ ọlọ́run ọba gbọ́ ṣùgbọ́n wọn gbà pé ń bẹ torí pé ní téèyàn bá ti lè rí èèyàn ò lè sọ pé ń bẹ ah a jẹ́ pé ó lẹ́mìí lànà nù nítorí pé ẹ̀mí ní bẹ lára rẹ náà fi ń pè ọ́ láláyè sọ ọmọ pé tó bá di lọ́la tó o bá kú ara gidi náà lọ́ wà ńlẹ̀ ara rẹ̀ ò ní lọ bì kankan ṣùgbọ́n wọ́n rí pé ó lè gbọ́wọ́ mọ́ wọ́n rí pé ó lè gbapá mọ́ wọ́n rí pé ó lè sọ̀rọ̀ mọ́ ó sì lè ríran mọ́ ajẹ́ pé kí jáde lára rẹ̀ ajẹ́ jáde lára bó bá ṣe pé o kú pé o sùn ah, ti jáde lára ni ń bo wà ṣé funfun lẹ́mí rẹ ni àbí dúdú àbáláwọ̀ yeye àbáláwọ̀ kùnkùn máa di níbo lẹ́mí sì ń jókòó lára lori ṣé lórí abi kun àbí kùn sẹ́yìn rẹ ló ni àbí níta àbẹ́sẹ̀ rẹ gbogbo eléyìí kò sẹ́ni tó mà ọmọ èèyàn dára rẹ̀ mà ó sì gbà pé nǹkan tó wọ̀n mà lára òun ibo ló bó o lórí gbà pé ń bẹ lára òun ó sì gbà yí pé àìkò kò túmọ̀ sí pé kò sí báwo wá ló ṣe sọ pé ńgbà tí wò ó ti lè fojú gan ní ọlọ́run o àjẹpẹ́ kò sọ lọ a'udhu billahi minash shaitani rajim. a ti mà wípé àwọn èèyàn tí wọn ò ní ìgbàgbọ́ sọ́lọ́run àwọn ló máa ń sọ wípé táwọn ọba ti lè rọ́lọ́run kò sí báwọn ṣe lè gbọ́ lọ́wọ́n ọba gbọ́ gẹ́gẹ́ báwọn èèyàn Nabi Musa alayhi salam wọ́n sọ pé ya Musa lan nu'mina laka hatta nara Allaha jahra a síwájú ká tó rọ́lọ́wọ́n ọba báyìí tá a bá fojú gan ni ọlọ́wọ́n ọba ní fótófótó a lè gbà wọ́n musa gbọ́ so irú wọn ti wà láyé tipẹ́ àwọn abíǹbá ti rí kò sí a sọ pé kù ní irú yín torí pé ìwọ fúnra ara rẹ ò rẹ́mi ara rẹ rí ó sì gbà pọ́ lẹ́mi lára a jẹ́ pé sí ọ̀rẹ́ láyé kò sẹ́mi lára rẹ nù nígbà tó o ti lè fojú rí o sì ń sẹ́mi sọmọ káwọn èèyàn sọ pé oríire ò pé nù torí ẹ̀ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa àìrí kò túmọ̀ sí pé kò sí ọlọ́run ọba kò kádàrá wípé kájẹni tí ó rohùn láyé ń bì ìdínú nígbà Musa aleyhi salam fúnra ara rẹ̀ tó náà tọrọ lọ́dọ̀ ọlọ́run ó ní Rabbi arini anzur ilayk ìwọ ọlọ́run mo ń fẹ́ kó fira rẹ̀ hàn mí mo fẹ́ wọ̀ torí àwọn béèrè pé àwọn táwọn bá Musa tó ń tiẹ̀ já nábì a sì mọ̀ pé Musa alayhi salam kalimullah ẹni tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ ni sórí ìtumọ̀ rẹ̀ nìyẹn o kẹsẹ̀ bí wọ́n ṣe ń túmọ̀ rẹ̀ o wípé kalimullah ẹni tọ́ bọ́lọ̀ ń sọ̀rọ̀ rárá o ṣebí wọn náà ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ àwògbà akúrúntù yìí náà ṣe báwọn náà ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ ṣé wọ́n ṣe sọ láti láàárọ̀ ó ṣe ṣe sọ láti dhuhr ó ṣe sọ láti sọ láti eléyìí tí imaamu malik tó gbé jáde nínú muwatta rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní innal musalliya idha qama yusalli fa innama yunaji rabbah falyanzur ahadukum kayfa yunaji ní ìgbà tí ẹnìkan tó ń ṣe sọláàtì tó bá dúró tó ń ṣe sọláàtì ń ṣe lọ ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ kó ní kálukú ọmọ ṣàkíyèsí báwo ló ṣe ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ a òrìn ńlá lọ́lọ́ ń ṣe fún mùsùlùmí àṣẹ sọláàtì tá à ń ṣe à ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ni tó bá jẹ́ bẹ́ẹ̀ òòrè tọ́lọ́wọ́ bá ṣe fún ọ ìwọ náà láǹfààní àti lè bọ́ lọ́wọ́ sọ̀rọ̀ nígbà tó ń bẹ lọ́n tó ń ṣàdúà sọ́ọ̀mọ̀ pọ̀ ń bọ́ lọ́n sọ̀rọ̀ ni sọ́ọ̀mọ̀ pọ̀ ń bọ́ lọ́n sọ̀rọ̀ ni ó sì dájú nígbà tó ń ṣàdúà yẹn tó ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba wa èé mi kàn wípé ọlọ́run ọba gbọ́ èé sì èé sì fóyà gbígbádùn ààrẹ ò gbà yọ gbà náà èé mi kàn pọ́ lọ́n sì fóyà gbígbádùn ààrẹ ò gbà ẹnìkan sì rò nígbà tí ń pọ ọlọ́run pé bóyá ọlọ́run ó bìzì adúrú èèyàn ti ń pè é ṣé àwọn adúrú fáìlì tó wà wájú rẹ̀ fáìlì èmi rondo ìbò ni ó ṣe wá rọ́nà lọ ẹnìkan rò bẹ́ẹ̀ nítorí pé àdúrà tiẹ̀ tó ń ṣe kò dí tèmi lọ́wọ́ èdè rẹ tó yàtọ̀ sí tèmi kò pé kọ́lọ́run ọmọ gbọ́ bóun bá ń kọlura wọn ń ṣe ní kọlura wọn níwájú àwọn èèyàn tá a jẹ́ púrúǹtù ṣùgbọ́n lọ́wọ́ ọba ẹlẹ́dàá gbogbo clearly tẹ́lẹ̀ bá yé wa a jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa yìí ká gbàgbọ́ pé ń bẹ àìkò rí kò túmọ̀ sí pé kò sí anabi musa ni wọ́n lọ fíra rẹ̀ hàn mí èmi náà fẹ́ rí ọ kọ́lẹ́ lẹ́ńtẹ́rọ́ọ̀nì ọlọ́run bá ló lè rí mi o ọlọ́run bá ló lè rí mi kìí ṣe pé tùmọ̀ rẹ̀ ni pé a kì í rí mi láéláé ó lè rí mi torí pé ọlọ́run ọba ọ̀kadàra pé a rí ọlọ́run ọba ẹlẹ́dàá wa láyé ń bì ọlọ́run ọba ọ̀kadàra rẹ̀ ọlọ́run ọ̀kadàra pa rí ọlọ́run ọba láyé ń bì tó ọlọ́run ọba wa ni kó wá lè yí ọ dáadáa walakin anzur ila aljabal àpáta tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni kò máa wò fa in istaqarra makanahu fasawfa tarani tí àpáta yẹn tó bá lè dúró gbára dúró wèmí ọlọ́run ìwọ náà láǹfààní àti rí mi falamma tajalla rabbuhu liljabal ja'alahu dakka ní ìgbà tí ọlọ́run ọba tó fi ra rẹ̀ tó fi hàn àpáta yìí àpáta ó wó wómúwómú la ilaha illallah sí àwa wa la lé ní àbákọ òkúta ló le mélòó ni líle tiwa lẹ́gbẹ̀ẹ́ líle òkúta anabi musa aleyhi salam ní ìgbà tó rí tí àpáta wó wómúwómú látàrí pọ́lọ́n fira rẹ̀ hàn akọ òkúta ọlọ́ni wa musa sa'iqa musa ṣubú lulẹ̀ lẹ́ni tó dákú lọ gbanagada subhanallah so eléyìí túmọ̀ sí wípé láyé ń bí ọlọ́wọ́n bọ̀ kádàrà pé òun jẹni tí a rì a lè rí ọlọ́run nílé ayé ń bì torí ẹ tí wọn sọ pé rọlọ ọlọrun yọ sí kan Ọlọ́run irọ́ lásán gbọdọ Ọlọ́run ti yọ sí ọ pé torí pé Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa <laughs> kọjá gbogbo bá a ṣe ń rò fa báyìí ń ló ṣe jẹ tó fi pé láyé ń àlè rọlọ gbé ní ọlọ́wọ́n bá máa fira rẹ̀ hàn wọ́n máa àlìjánná tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alqiyama yọ́ọ́ máa fira rẹ̀ hàn wọ́n léyìí tó ṣe pé ìdẹ̀ra kárí ọlọ́n ó tún ga ju ìdẹ̀ra táwọn ọmọ àlìjánná ọmọ rí lálìjánná lọ ọlọ́wọ́n bá wá ń sọ nínú suratul qiyama ó ní wujuhun yawma'idhin nadira ila rabbiha nadira ó ní àwọn ojú kan tutù tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n máa wò olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n máa wò nínú alukur'an ọlọ́wọ́ bá tún sọ fún wa ó ní lilladhina ahsanul husna wa ziyada gbogbo àwọn ẹni tó bá ṣe rere tó bá ṣe dáadáa wọ́n gbẹ̀san dáadáa àti àlékún kí ni àlékún náà ó náà ní an-nadharu ila wajhillah wíwo ojú ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ọlọ́wọ́n bá dákun à ń bẹ̀ ọ́ pẹ̀lú àwọn orúkọ rẹ eléyìí tó rẹwà jù àti àwọn ìròyìn rẹ tó ga jù pé kọ́ má ṣe wíwojú rẹ léèwọ̀ fún wa ṣé wàá lọ́mọ àlìjẹ́nà káwa náà lè ba àlàǹfààní àti máa wojú wọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. níbí báyìí ìgbàdàn bá sọ pé àlè rọ́ lọ́n láyé ń bì ǹjẹ́ ń tá a máa gbọ́ tí ó máa ń sọ pé ànàbì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ lọ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ọba gbé ànàbì sallallahu alaihi ó gbé ìrìn àjò òru láti mọ́ṣáláṣí Mẹ́kà àbọ̀wọ̀ ó gbé ìrìn àjò òru lọ sí Baitul Maqdis ìgbà tí anabi yusuf dé Baitul Maqdis ní al-Masjid al-Aqsa ó ṣe ìmáàmù fún gbogbo àwọn anabi ọlọ ah ẹnìkan wa ni báwo lélẹ́yìn ṣe ṣẹlẹ̀ àwọn anabi tó ti kú ti pẹ́ ń bọ̀ wá ló ti wá rí wọn ah, ah, ẹ dínkù ah, ṣé bá a ti ṣàlàyé ṣáájú igbe tí wọ́n bá gbàgbọ́ pé muhammadun rasulullah nínú àwọn nǹkan tó kó sínú ó náà ni tasdiquhu gbogbo àwọn ìròyìn tánàbí bá fún akọ gbàgbọ́ pò dòdò ni bákan náà ọlọ́run ròyìn àwọn olùgbàgbọ́ òdodo nínú al-Qur'an ní suratul Baqara ó ní alladhina yu'minuna bil ghaib àwọn tó ní ìgbàgbọ́ sóhun tó pamọ́ àwọn orí àṣemọ́ bó ti ṣe jẹ́ ṣùgbọ́n lọ́wọ́n bá ti sọ̀rọ̀ tí èpùrọ̀ ànábì sallallahu alayhi wa ti sòdodo tá a gbọ́rọ̀ rẹ̀ sódodo àwọn náà ń fún wa níròyìn nípa ní táwọn wí tọ́ọ̀ bá wa gbọ́ lọ́wọ́n bá gbọ́ tó o bá gba anabi sallallahu alayhi wa sallam àgbọ ló tún kù tó o anabi gbogbo àwọn àwọn àwọn yẹn lẹ́yìn rẹ lọ́lọ́run bá gbé anabi ló gbé lọ sí anabi ń lọ láti sámà àkọ́kọ́ sámà kejì títí tó keje ní anabi so ó sì ní tí sọ yẹn láàrin anabi kì í ṣe ibi ṣùgbọ́n tá a fẹ́ sọ ni pé ńgbà tánábì dé sánmà ẹlẹ́keje màlẹ́kà Jibril dúró anábì sallallahu alaihi wasallam ń tẹ̀síwájú títí ó fi dé ìdí igi tá à ń pè ní Sidratul Muntaha ǹjẹ́ anábì wàá rọlọ́n àbí ò rọlọ́n anábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn ahlu sunnati wal jamaa ìgbàgbọ́ tó ṣe pé àwọn ẹ̀rí tó múnádóko iná ló fẹsẹ̀ wọn rinlẹ̀ anábì wa kò rọlọ́n ní gbígbé lọ sí sánmà tọ́lọ́wọ́n bá gbé lọ sí sánmà torí ẹ̀ wọ́n bi anabi sallallahu alaihi wasallam léèrè wípé hal ra'ayta rabbaka ǹjọ́ wa rí olúwa ẹlẹ́dàá rẹ bí ní ìgbà tó rìnrìn àjò òru anabi sallallahu alaihi wasallam ní nurun anna ara ìmọ́lẹ̀ ni báwo ni mo ti ṣe lè rọ́lọ̀ nítorí pé ìmọ́lẹ̀ tó kún ojú ọlọ́run tọ́lọ̀ ń bá sí payá rẹ̀ wípé kí ìmọ́lẹ̀ yẹn kí nǹkan míì kó rí i gbogbo ntí ìmọ́lẹ̀ yẹn bá rìn dára rẹ̀ ni ó jóná bẹ́ẹ̀ la nabi sallallahu alaihi sọ a sì ti rí ntuntun jẹ́rìí sí náà nínú alukur'an nípa tọrọ nabi musa aleyhi salam ta sọ síwájú nípa pọ́lọ́wọ́n bá fira rẹ̀ hàn akọ òkúta akọ òkúta sì torí lọ́dọ̀ àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ń tẹ̀lé sunna anabi sallallahu alayhi wa sallam kò rọ́lọ́n o nígbà tó Ọlọ́run bá gbé lọ sí sámà ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam Ọlọ́run bá bá sọ̀rọ̀ bá anabi musa ṣe jẹ́ kalimur rahman bẹ́ẹ̀ la anabi sallallahu alayhi wa sallam náà jẹ́ kalimur rahman ṣùgbọ́n wá nínú hadithi kan eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ táwọn olùmọ̀ tọ́ka sí wípé anabi ò rọ́lọ́n ní ojúfò ṣùgbọ́n lọ́n fira rẹ̀ hàn anabi sallallahu alayhi lójú oorun anabi ó rí ọlọ́run lójú oorun ṣùgbọ́n kò rí lójú fò ṣùgbọ́n tó bá di lọ́la alkiyama anabi nínú àdìsí tó fẹsẹ̀ ó ní ẹ̀rí olúwa ẹlẹ́dàá lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa rí òṣùpá laylatul ní ìgbà tó ṣùpá bá dàgbà pin òṣùpá kẹ̀ńlá tó ṣe pé rírí kò ní lọ́nà kìí ṣe ń táàrí ló fi wé ń táàrí ìyẹn ni pé rírí tààrọ sùpà yóò dà gẹ́gẹ́ bá a ṣe rọlọ táàrí kedere tí nǹkan kan ò ní di lójú láti rí kìí ṣe pọ́lọ́wọ́n bá kìí ṣe pánàbí sallallahu alaihi wasallam wọ́n fọlọ́wọ́n bá wé òṣùpá o kó jó yẹ o tashbihu ar-ru'ya bir-ru'ya kìí ṣe pé tashbihu al-mar'i bil-mar'i. alhamdulilayi rabbil alamin a dúpẹ́ fún Ọlọ́run Ọba lẹ́yìn náà àdúpẹ́ ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ wa kọ́ ló ń jẹ́ kí a rí wọn pẹ́ látàrí dáadáa gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n fi sọwọ́ sí wa láti lé oní pé oníbéèrè ṣe béèrè pé nígbà tí ẹ̀ ń bá wa sọ̀rọ̀ lọ wípé ẹ mẹ́nubà nípa wípé ń bẹ nínú ìnígbàgbọ́ sọ́lọ́ ọba wípé kéèyàn má mọ̀ dájú pé ọlọ́ọba ń bẹ wọ́n ní ṣùgbọ́n wá máa ń ṣe àwọn níyè méjì nípa wípé tó táwọn bá gbéra látògbómọ̀ṣọ́ ń bíbà yìí àwọn máa ń mọ̀ pé àwọn fọlọ́ọ̀ ọba lẹ̀ ní ògbómọ̀ṣọ́ ń bíbà yìí táwọn bá tún dẹ́kọ̀ọ́ àwọn ò tún bọ́ lọ́wọ́ ọba tá a bá tún dé Kánò àwọn ò tún bọ́ lọ́ọ̀bà bákan náà pé sẹ́kọ̀ọ́ ń jẹ́ pé ọlọ́ọ̀bà yìí ṣe ojú ẹyọ kan lọ àbí báwo. alhamdulilayi ọlọ́wọ́n bá ọ̀kan ṣoṣo ni nítorí tọ́lọ́n bá pé méjì ìwọ gan ò ní sí tọ́lọ́n bá pé méjì gbogbo nítorí tí ń bẹ̀ kò ní sí torí tí wọ́n bá pé méjì wọ́n náà ti ara ọ̀gá méjì wò tọ́gá méjì bá ń darí ibi iṣẹ́ ibi iṣẹ́ ó dàrú ni gbogbo lọ́síwájú tó rí níbi iṣẹ́ kọ̀ọ̀kan nítorí pọ́gà kan lọ́wọ́ à ń bẹ̀ ni ọ̀gá ọ̀gá kọ̀ méjì ò lè tu kọ̀kọ́ kó fò bọ́lọ́run bá bá pé méjì ní sánmà àti ilẹ̀ ọ̀bá ti dàrú nígbà tọ́lọ́run káyí pọ́lọ́run pé méjì ní tọkàn bá ronú kó n fẹ́ ṣẹ̀dá rẹ̀ tékejì lòun ò ní ṣẹ̀dá rẹ̀ sọ́run kéjọ ṣẹlẹ̀ wàhálà ó sì ṣẹlẹ̀ ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba ò pé méjì ṣùgbọ́n ọlọ́run ọba ìmọ̀ rẹ̀ rọ kiri ká gbogbo nǹkan kò sì síbi tọ́ ọ̀wọ̀ tọ́lọ́run ọba ò sí pẹ̀lú rẹ̀ pẹ̀lú ìmọ̀ rẹ̀ ọlọ́run bẹ pẹ̀lú rẹ̀ pẹ̀lú ìmọ̀ rẹ̀ níbikíbi tọ́ ọba wà ṣùgbọ́n pẹ̀lú pàápàá rẹ̀ ọlọ́run ọba ń bẹ lókè gbogbo ẹ̀dá tó dáa ọlọ́run ọba ń bẹ lókè gbogbo ẹ̀dá tó dá èyí tẹ́ máa ń sọ pé ọlọ́run bẹ pẹ̀lú wa ń bì nítorí ẹ̀kọ́ jẹ́ ìgbàgbọ́ rẹ ni pé ọlọ́run bẹ pẹ̀lú wa níbikíbi tá a bá wà pẹ̀lú ìmọ̀ rẹ̀ kìí ṣe pẹ̀lú wa pẹ̀lú pàápàá rẹ̀ nítorí tó bá gbàgbọ́ pé ọlọ́run pẹ̀lú nígbà tí ọba bá sọ pé ọlọ́run bẹ rẹ nu yàrá tó wà á jẹ́ pé yàrá rọ kiri kọ́ bẹ rẹ níbi tó ń ti ń yàgbẹ́ pẹ̀lú pàápàá rẹ á jẹ́ pé ọlọ́run ọba náà ń bẹ rẹ nínú oorun tó wà nù wa o wọ wa ká pé bẹ wa níbikíbi tá gbogbo tó dá tó ṣe pé nǹkan kan nínú tọ́sẹ̀dá alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba bí ọlọ́run ṣe ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ lónìí nírọ̀rùn abẹ́lọ́n kí ọlọ́run jẹ́ kí a rí ọ̀rọ̀ náà ṣe àǹfààní láyé àti ní ọ̀la àlìkámà kọ́lọ́n jẹ́ agbọ́ ọ̀rọ̀ náà yìí ju bí wọ́n ṣe sọ fún wa lọ ní orí dáadáa bákan náà ẹ jẹ́ agbìyànjú ká pàdé àwọn olùmọ̀ wa yìí ní ọ̀la ní dédé aago yìí bákan náà bá a ṣe ń sọ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ fúnra wa nípa pé àwọn olùbánisọ̀rọ̀ wa yìí àwọn náà ni aláṣẹ àti olùdásílẹ̀ al Center a rí i pé tó àǹfààní lọ́jẹ́ fẹ́mi àti ẹ bá a ṣe ń gbọ́ wọn yìí ní orí móhùnmáwòrán lórí ẹ̀rọ asọ̀rọ̀mọ́gbèsì yìí bẹ́ẹ̀ náà ni a máa ń jẹ́ ẹni tó máa ń ṣàwọn ìdánilẹ́kọ̀ọ́ fún wa ní gbogbo ojoojúmọ́ ní gbogbo àárín ọ̀sọ̀ọ̀sẹ̀ a máa mẹ́nu belé yìí tó bá di ní ìgbà míì kọ́ lọ́ba kó ṣe é ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa alaikum warahmatullahi wabarakatuh.